Thank you. tóbi ọmọ ọlọ́run ẹ ṣe hallelujah a wà nínú Genesis chapter one kí ló wí ibẹ̀ láti fẹ́ ṣiṣẹ́ lálẹ́ yìí <laughs> nǹkan tí àwọn holy center gbé wá nìyẹn Genesis chapter one gbé Bible ẹ kí ló sọ kí verse one kí ló wí. ní àtètèkọ́ṣe. ní àtètèkọ́ṣe. ọlọ́run dá ọ̀run àti ayé ọlọ́run dá ọ̀run àti ayé. ayé sì wà ní jújú. ayé wá wà ní jújú. ó sì ṣófo. ó ṣófo dúró. kí ni ọlọ́gbó ṣẹlẹ̀ yìí. ní àyè ìṣèkọ́sẹ́ kí ló ṣẹlẹ̀. ayé ṣe kí ni. ó wá ṣe kí ni. kí lè túmọ̀ ọ̀rọ̀ náà. ní àtètè kọ́ ṣe bàbá ẹ dó ìyá ẹ. nígbà tí wọ́n máa bí ẹ ẹ̀jẹ̀ omi spamu ìgbé ayé ẹsẹ̀ kí ni orí rádaràdà orí júùjù wo wà nínú ẹ̀jẹ̀ wo yí nínú omi wo yí nínú wo yí nínú òórùn. àbọ̀rọ̀ tí mo sọ kò nọ́mọ̀. orí mi ti yí àbí ọ̀rọ̀ mi ò ní túmọ̀ <laughs> ó mà ṣe o <laughs> ẹ tí mo bí tí mo fẹ́ já sí. ní àtètè kọ́ ṣe ọlọ́run dàrún ayé ayé wà ní jújù ó ṣe kí ni ó ṣòfò ní àtètè kọ́ ṣe bàbá ẹ dó ìyá ẹ wọ́n pé ọmọ oṣù mẹ́sàn-án wọ́n bí ẹ wọ́n wà nínú ẹ̀jẹ̀ wọ́n wà nínú òórùn wọ́n wà nínú spam kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. òkùnkùn sì wà lójú ibú. gbogbo bọ̀gọ̀bọ̀gọ̀ wá bu ara ìdọ̀tí gbogbo spam náà ń hàn rédèrèdè tí dáadé ti dà sára mú mi yẹn ó bọ gbogbo ara ẹ̀. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà lójú omi. àwọn dọ́tọ̀ wá bẹ̀rẹ̀ sí sáré káàkiri àtàwọn nọ́ọ̀sì wípé àti ṣe kí ni àti bímọ ọlọ́run sì wí pé. ọlọ́run wá sọ wípé. kí ìmọ́lẹ̀ kí ó wà. ọlọ́run wá sọ wípé kí ìmọ́lẹ̀ kó ṣe kí ni. ìmọ́lẹ̀ wà. wà á farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ náà èdìdì ni kò lè yé àwọn tó ń gbọ́ ẹ̀kọ́ ni èdìdì ni ọlọ́run wá sọ pé kí ìmọ́lẹ̀ kó ṣe kí wọ́n wá gbé ẹ nínú ẹ̀jẹ̀ nínú spam nínú òórùn wọ́n wá ṣe kí ni. wọ́n wẹ̀ ẹ́ ìwọ náà bẹ̀rẹ̀ sí kéèké ìyà mo yá mo wá mo wá mo wá mo wá kí ìmọ́lẹ̀ kó ṣe kí ni kó wà fífọ̀ tó ń fọ ẹyẹn nìmọ́lẹ̀ wà wá ṣe é gbé fún tọmọdé tàgbà èèwà ti bímọ o nígbà tó wà nínú ẹ̀jẹ̀ sọ́n lè gbé ẹ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ìmọ́lẹ̀ sì wà ìmọ́lẹ̀ wá wà nígbà tó wá fọ̀ ẹ́ tá o dán o rẹwà o ṣe wò ká ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà. nígbà tí àwọn ènìyàn wá rí ẹgbẹ́ ah, ah, bọ̀bọ̀ rèé bèbí rèé ká. ọlọ́run sì padà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn. ọlọ́run wá padà ságbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn ìyá ẹ ẹ ibi tó tẹ̀lé ẹ wọ́n lọ sí kí ni wọ́n lọ rí mọ́lẹ̀ ẹ pàtẹ́wọ́ fún ọba Sólómọ́nì. àbọ̀rọ̀ mi ò ná mọ̀. àbí sọ̀rọ̀ ọlọ́tí mú sọ yìí. <laughs> farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ náà èdìdí wà ń bẹ̀. ọ̀rọ̀ ọlọ́run yìí jàre ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yìí àìkò ní títí ayé. wàá farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ ọlọ́run pàlà ságbede méjì mọ́lẹ̀ àti kíni apàlà sí ìwọ àti ibi wọ́n lọ rí ibi yẹn wọ́n sọ kí ni wọ́n rí mọ́lẹ̀ wọ́n gbé ìwọ̀ wọ́n gbé lọ sílé kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. ọlọ́run sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán. ọlọ́run wá pé ìmọ́lẹ̀ ní ọ̀sán. àti òkùnkùn ní òru. ọlọ́run gbé e fún ìyá ẹ̀ àwa gbé ibi ẹ̀ fún ilẹ̀ a lọ rí mọ́lẹ̀ àbí kí ló wá ṣẹlẹ̀. àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kìíní. ó di ọjọ́ àkọ́kọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ẹ̀kọ́ náà nígbà tó bá wá gbé ẹ e délé ra powder wọ́n ra níkà wọ́n ra ìkòkò bàbá ìsásùn wọ́n ra igbá wọ́n ra àwo gbogbo àwọn èèyàn wọ́n máa wá wọ́n máa sọ wípé wọ́n fẹ́ ṣe kí ni a fẹ́ wo bébì ẹ kó ayọ̀ ọmọ ìkòkò bàbá ìsásùn kàwé. ọlọ́run sì wí pé kí òfurufú kí ó wà ní agbede méjì omi. ọlọ́run wá sọ wípé kí òfurufú kí ó wà ní agbede kí ni. agbede méjì omi. òfurufú kí ó wà ní agbede méjì omi ká. kí ó sì ya omi kúrò lára omi. kí ó wá ya omi kúrò lára omi. ọlọ́run sì ṣe òfurufú. ó sì ya omi tí ó wà nísàlẹ̀ òfurufú kúrò lára omi tí ó wà lókè òfurufú. wá soríire ọlọ́run wá sọ pé nínú bọ́ọ̀dì ẹ tó sì wà lára yẹn kí nǹkan kan ò tí ì tán nǹkan kan sì wà tó ń pè ní ìwọ. <laughs> kí ni mo pè é. ìwọ. ìyẹn ìwà lára ìwọ ẹ gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ jábọ́ àwa bẹ̀rẹ̀ sí gbé omi gbígbóná àwa bẹ̀rẹ̀ sí fi ń jo àwa bẹ̀rẹ̀ sí so oríṣiríṣi àwa bẹ̀rẹ̀ sí ṣe mẹ́mẹ́mẹ́ ká. ó sì rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀. ọlọ́run sì pè òfurufú ní ọ̀run. ọlọ́run wá pè òfurufú ní ọ̀run. àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kejì. àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kejì ẹ ti tọ́jú ìwọ lọ ìwọ ẹ máa padà jábọ́ ká ọlọ́run sì wípé. ọlọ́run wá sọ wípé. kí omi abẹ́ ọ̀run kí ó wójọpọ̀ sí ibì kan. kí omi abẹ́ ọ̀run kó wá wójọpọ̀ síbì kan. kí ìyàngbẹ ilẹ̀ kí ó sì hàn. kí ìyàngbẹ ilẹ̀ wá hàn ètúmọ̀ ẹ̀ ni wípé ṣé ẹ mọ̀ wípé nígbà tó bá bí ẹ orí oko ẹ máa ní jọ̀lọ̀jọ̀lọ̀ jọ̀lọ̀jọ̀lọ̀ tó wà lórí oko ẹ gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ kúrò. ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ kúrò àwa di ọ̀ríjínà oko ká. ọlọ́run sì kàwé. ọlọ́run sì pe èèyàn gbẹlẹ̀ ní ilẹ̀. ọlọ́run wá pe èèyàn gbẹlẹ̀ ní ilẹ̀. ó sì ó sì pe ìwójọpọ̀ omi ní òkun. ó wá pe ìwójọpọ̀ omi ní òkun. ọlọ́run sì rí i pé ó dára. ọlọ́run wá rí i pé ó dára. ọlọ́run rí pé kí ilẹ̀ kí ó wu oko. kí ilẹ̀ ṣe kí kí wá ní oko náà. nígbà tí wọ́n bá bí ẹ wọ́n bẹ̀rẹ̀ sí mú ilẹ̀ tó oko yẹn ṣèbí òun nìkan ló máa mú ya kírímìnà látọ̀run wá kí ni wọ́n máa ṣe fún ẹ̀yàn ìwọ tó bá wá gé èèyàn yá ẹyẹ kí ló máa gbà àgbàrá kàwé. ewéko tí yóò máa so èso. ká. àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀. ká. tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀. wá sórí rí ó sì rí bẹ́ẹ̀. ewéko tó máa máa ṣe kí ni tó máa so èso ní ó wá kún ẹ̀kọ́ tó fẹ́ máa kọ́ ọmọ yẹn dáàdì ẹ olórí burúkú ti ṣe kí ni ó ti jáde lọ látàárọ̀ kò mówó jẹ́lẹ̀ ọmọ yẹn ṣe kíni awojú ẹ o ti gbin nǹkan sílẹ̀ fún ọmọ yẹn rè o ti gbin ewéko oríṣiríṣi o ti gbin igi oríṣiríṣi ìbáàjẹ́ igi rere ìbáàjẹ́ igi búburú o ti ń gbin oríṣiríṣi sílẹ̀ èmi kan sọ wípé ah ẹ̀dá ẹ ẹ̀dá pèsè fún dáàdì ẹ o ó ṣe jáde yẹn o àbí ìyá mi máa sọ pé ah ẹ̀dá ẹ̀mí àtọ̀ wá pèsè fún dáàdì ẹ o dáàdì àríbá ti ṣe o dáàdì àrọ́nà gbégbá o oríṣiríṣi ẹ ti ń gbin igi oríṣiríṣi ẹ ti ń gbin èso oríṣiríṣi kàwé. ilẹ̀ sì ń sun koríko jáde. àwọn ìwà wèrè tó ń kọ́ mọ̀ ẹ́ ó bẹ̀rẹ̀ sí hàn lára ọmọ ẹ ìwà dáadáa tó ń kọ́ ọmọ ẹ ó bẹ̀rẹ̀ sí hàn lára ọmọ ẹ ká. ewéko tí ń so èso ní irú tirẹ̀. tó bá wá pẹ́ tọmọ ẹ bá tọmọ ẹ bá di ọmọ kókóró ìdìgókó tó gbéra bá sọ pé yahoo eo yahoo eo yahoo eo yahoo e eo èmi ìka sọ wípé Jesus is Lord Jesus is Lord èmi ìka sọ wípé Allahu akubaru Allahu akubaru èmi ìka sọ pé ó ti yá wèyè ó ti yá wèyè èmi ìka sọ wípé you are blessed àwa bẹ̀rẹ̀ sí gbin àwa bẹ̀rẹ̀ àwọn ọmọ àwa bẹ̀rẹ̀ sí so èso oríṣiríṣi eré tí bàbá àtìyá wọn ti ṣe kí ni tó ti gbèsè wọn nínú ìwé jẹ. àti igi tí so èso. àti igi tí so èso. ká. ó ní irúgbìn nínú. kàwé bùwé jẹ wúmà ọlọ́run sì ni kó dára. ọlọ́run wá rí wípé ó dáa pé ìwọ tó kọ́ ọmọ ẹ lórí burúkú ẹ máa tẹ̀síwájú ìwọ tó kọ́ ọmọ ẹ nìkan gidi ẹ máa tẹ̀síwájú ká. àti àṣà láti òwúrọ̀ di ọjọ́ kẹta. sáré. ọlọ́run sì wí pé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú ọ̀run. ọlọ́run wá wá sọ wípé kí ìmọ́lẹ̀ kó wà ní òfurufú ọ̀run ẹ má gbàgbé pàtó dá ìmọ́lẹ̀ kan ìmọ́lẹ̀ kejì lélẹ́yìí ìtumọ̀ ilé pé tó bá ti bí ẹ kí wọn náà kó tún ara ṣe kí ni kó tún ara bí afẹ́wá wo ìwà ọmọ yẹn gẹ́gẹ́ ìwà tó ń fúnra ẹ ní fún ara ẹ ká. láti pa lọ́sán àti òru. láti pa ààlà sí ìwà tí bàbá ẹ àti ìyá ẹ gbèsè nínú àtẹlẹ tí wọn fúnra ṣe kí ni tí o ní ká. kí wọn kí ó sì máa fún kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò. àwa máa wà fún àmì àti àkókò ibikíbi tí ọmọ yẹn bá wá dé tó bá ti sọ wípé àwú èèwò e àwú èèwò e wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ ẹ̀ta ló bí eléyìí <laughs> ibi tó bá ti sọ wípé Jesus is Lord Jesus is Lord wọ́n ti mọ̀ pé kristẹni pásítọ̀ ló bí eléyìí ibi tó ti sọ wípé aláwàkúbálú aláwàkúbálú wọ́n ti mọ̀ wípé mùsùlùmí ni àwọn fámìlì eléyìí eléyìí tó ti sọ wípé orí dádì mi dàrú orí dádì mi yí orí mọ́mì mi dàrú wọ́n ti mọ̀ wípé eléyìí o ti àwọn wo ti àwọn tó ń ṣépè sọ bàbá bàbá wọn lójú àwọn ọmọ wọn wọ́n ti mọ̀ wípé ìyá wọn àbí ìkọ́ àkọ́ ìgbà kí ni wọ́n wá. Hmm? kí ló wá sọ fún kàwé. àti fún ọjọ́ àti fún ọdún. ká. kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ ní òfurufú ọ̀run. ní ìgbà tí ìyá wọn àti bàbá wọn bá wá síbẹ̀ ìwà tí wọ́n wá ìwà tí olúkálùkù wọn wà ó máa ní ara wọn a máa máa pèsè bàbá wọn láti ara wọn ká. láti mọ́lẹ̀ sórí ilẹ̀. ká ó sì rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀. ọlọ́run sì dá ìmọ́lẹ̀ ńlá méjì. ọlọ́run wá dá ìmọ́lẹ̀ ńlá méjì o. ìmọ́lẹ̀ tí ó tóbi láti ṣe àkóso ọ̀sán. ìmọ́lẹ̀ tó tóbi láti ṣe àkóso ọ̀sán. àti ìmọ́lẹ̀ tí ó kéré láti ṣe àkóso òru. ìkíni ìtumọ̀ ìmọ́lẹ̀ méjì ìwà dáadáa tí bàbá ẹ hù sí ẹ ó níbi tó máa ti ṣe kí ni ó níbi tó máa ti lò ó ìwà dáadáa tí wọ́n fúnra ẹ ní ó níbi tó máa ti ṣe kí ni ó níbi tó máa ti lò ó kàwé. ó sì dá àwọn ìràwọ̀ pẹ̀lú. ó tún wá dá àwọn ìràwọ̀ mìíràn ká ọlọ́run sì so wọ́n lọ́jọ́ ní òkú. àwọn ìràwọ̀ tó so lọ́jọ́ yẹn ni àwọn ìwà tó ń kọ́ lára àwọn ọ̀rẹ́ mọ̀lẹ́bí ojúlùmọ̀ kàwé. láti máa tọ́ ìmọ̀lẹ̀ sórí ilẹ̀. sáré. àti láti ṣe àkóso ọ̀sán àti àkóso òru. ká. àti láti padà ìmọ̀lẹ̀ ohun òkùnkùn. gbogbo àwọn ẹ̀kọ́ tó ń kọ́ lára bàbá àtẹ́lẹ̀ tí wọ́n ní àtẹ́lẹ̀ tó mú láta ara wọn ọ̀rẹ́ olùmọ̀ fi máa ṣe ìgbésí ayé ẹ̀. ọlọ́run sì rí pé ó dára. ọlọ́run wá rí pé ó dáa. àti àṣálẹ́ àti a wá sọ wípé kí omi kí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá láì tí ṣe kí ni tí ń rákò ìtumọ̀ yìí pé tó bá tó àkókò àwa bá ra ẹ ní skul àwọn ọmọ wèrè máa wà ń bẹ̀ àwọn ọmọ asínwín máa wà ń bẹ̀ àwọn ọmọ eria máa wà ń bẹ̀ àwọn ọmọ táùtù máa wà ń bẹ̀ àwọn ọmọ mùsùlùmí máa wà ń bẹ̀ àwọn ọmọ àfáà máa wà ń bẹ̀ àwọn ọmọ aláwo máa wà ń bẹ̀ àwọn kèfèrí máa wà ń bẹ̀ kàwé àti kí ẹyẹ kí ó máa fò lókè ilẹ̀ ní ojú òfurufú ọ̀run. àti kí ẹyẹ kí ó máa fò ní òfurufú ọ̀run àti àwọn tí ẹ mọ̀ àti àwọn tí ò ṣe kí ni tí ẹ mọ̀ àwọn olóyè èyí ni àwọn tí sàká ọlọ́run sì dá erin ńlá ńlá àti ẹ̀dá alààyè gbogbo tí ń rákò. ọlọ́run wá dá àwọn erin ńlá ńlá àti àwọn ẹ̀dá tí ń rákò àwọn olérin mi èyí ni àwọn ọ̀tá tó ti tẹ̀lé láti kékeré ogun ìdílé bàbá ogun ìdílé ìyá àwọn elérin mi kàwé. tí omi kún fún ní ọ̀pọ̀lọpọ̀ ní irú wọn. sáré àti ẹyẹ àbíyè ní irú rẹ̀. sáré. ọlọ́run sì rí pé ó dára. ọlọ́run wá rí pé ó dára ká. ọlọ́run sì súre fún wọn pé. ẹ ẹ máa bí sí. ẹ máa bí ẹ máa sì ẹ máa ẹ máa rẹ̀ kí ẹ kún. nígbà tí àkókò wa tó ìwọ fúnra wa wá ní fámìlì títí ẹ ìwọ náà wàá bẹ̀rẹ̀ sí dóbò kiri wàá bẹ̀rẹ̀ sí dókó kiri wàá lọ gbóyún wàá so oríṣiríṣi ká àti àṣálẹ́ àti òwúrọ̀. ó di ọjọ́ kelo kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. ọlọ́run sì rí ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó mú ẹ̀dá alààyè ní irú tirẹ̀ jáde wá. olóò wá sọ pé kí ilẹ̀ kó mú ẹ̀dá alààyè ní irú tirẹ̀ jáde wá o. ẹran ẹran ọ̀sìn. ká àti ohun tí ń rákò. àti ohun tí ń rákò. àti ẹranko ilẹ̀ ní irú rẹ̀. àti ẹranko ilẹ̀ ní irú rẹ̀ yẹn investment yẹn nígbà tẹ́ ti jọ ṣe relationship tán. ká. ó sì rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀. ọlọ́run sì dá ẹranko ilẹ̀ ní irú tirẹ̀. ọlọ́run dá ẹranko ilẹ̀ ní irú tirẹ̀. àti ẹran ọ̀sìn ní irú tirẹ̀. àti ẹran ọ̀sìn ní irú tirẹ̀. àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ ní irú tirẹ̀. àti ohun gbogbo tí ń rákò ní irú tirẹ̀. ká ọlọ́run wá rí i pé gbogbo ẹ̀ dá. ọlọ́run wá rí i pé. ọlọ́run wá wí pé. jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa. jẹ́ kí a wá dá ènìyàn ní àwòrán wa wá rí i pé ní báyìí mo ti ṣiṣẹ́ mo ti jèrè mo ti lówó mo ti kọ́lé mo ti ra mọ́tò mo ti ṣe ní báyìí ẹ jẹ́ ká bí ọmọ ẹ jẹ́ ká dẹ̀yàn ní àwòrán ara wa yẹn la fi bí Abigail la fi bí Adédàmọ́lá ẹ jẹ́ ká bí ẹ jẹ́ ká dẹ̀yàn ní àwòrán ara wa kàwé gẹ́gẹ́ bí bí àwa náà ṣe rí. kí wọn kí ó lórí lórí ẹja òkun àti lórí ẹyẹ. kí wọn kí wọn lè jọba lórí investment nǹkan tèmi àtiwọ́ ti fi àárọ̀ wa kójọ ilé tí a kọ́ kí àwọn ọmọ yẹn lè ṣe kí ni wọ́n lè jogún ẹ̀ ká bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ́nìyàn ní àwòrán rẹ̀. bẹ́ẹ̀ náà ni èmi àti abigail dorate abi abigail àti adédàmọ́lá ká. ní àwòrán ọlọ́run ni ó dáa. ní àwòrán ìkan mú ìkan jọ ọba solomoni ìkan jọ ìyá abigail ká. àti akọ àti abo ni ó dá wọn. àti akọ àti abo ló dá wọn kàwé ká time is going sáré yíyá jomina bonati kí ló fà á lẹ́rìn kàwé mo kọ mo sọ ọ̀kọ́ níbẹ̀ ni ẹ túmọ̀ sí fún yín gangan ni mo ń sọ fún yín òwe ni ọ̀rọ̀ ọlọ́run ká ọlọ́run sì súre fún wọn. ọlọ́run wá súre fún wa. ọlọ́run sì wí fún wọn pé. ọlọ́run wá súre fún wọn wípé. ẹ máa bí sí. ẹ máa bí sí o. kí ẹ sì máa rẹ̀. ẹ máa dóra yín lọ. kí ẹ sì gbilẹ̀. kí ẹ sì gbilẹ̀ kẹ bímọ. kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀. kẹ máa ti ń gbilẹ̀ tẹ bá ti ń bímọ tẹ bá ti ń rẹ̀ sí kẹ máa tọ́jú àwọn ọmọ yẹn kẹ máa tẹ́kì ẹ̀ wọn kẹ fi ọ̀nà tó tọ́ hàn wọ́n káà kí ẹ sì máa jọba lórí ẹja òkun. kí ẹ wá máa jọba lórí ẹja òkun kẹ wá máa fẹlá nínú ọlá tí ẹ ti fi ọgbọ́n orí yín ṣe kí ni kó jọ ká. àti lórí ẹyẹ ojú ọ̀run. sáré. lórí ohun àlàyé gbogbo tí rákò lórí. bùwé jẹ. ọlọ́run sì wí pé kíyèsí kíyèsí mo fi ewéko gbogbo tó wà lórí ilẹ̀ gbogbo tí so èso fún yín. mo fi gbogbo ewéko gbogbo tó wà lórí ilẹ̀ tí so èso mo fi fún yín that means wípé gbogbo nǹkan tó wà láyé a fi fún yín kẹ́ máa kọ́gbọ́n ní ara wọn kẹ́ máa kẹ́kọ̀ọ́ ní ara wọn ká. àti igi gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so. olúkálùkù nǹkan tó wà nínú ayé ló ní ẹ̀kọ́ tá ń kọ́ lára ìkọ̀ọ̀kan nínú wọn ká. èyí ni yóò sì máa ṣe oúnjẹ fún. òun ló wá máa ṣe oúnjẹ fún yín nígbà tí ẹ bá ti kẹ́kọ̀ọ́ lára ọba Sólómọ́nì ẹ máa lọ fi ẹ̀kọ́ yẹn máa ni ẹ máa fi mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kírètì oúnjẹ fún ara yín ẹ máa kọ́ra yín níṣẹ́ ẹ máa kọ́ra yín nílé ìwé ẹ máa kọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tẹ́ bá mú lára mi bóyá mo kọ́ ẹ níṣẹ́ télọ̀ iṣẹ́ télọ̀ ló máa fi máa ṣe kíni ló máa fi máa jẹun. àti fún gbogbo ẹranko ilẹ̀. àti fún gbogbo ẹranko ilẹ̀. àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run. àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run. àti fún ohun gbogbo tí ń rákò lórí. sáré tí ń ṣe àlàyé. ká. ni mo fi ewéko tútù gbogbo fún ní oúnjẹ. kàwé. ó sì rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀. ọlọ́run sì rí òdodo tí ó dá. pé. sì kíyèsí. ẹ. dáradára ni. ká. àti àṣálẹ́ àti òwúrọ̀. ẹ. ojú ọjọ́ kẹfà. ẹ gbé ọlọ́run tóbi. eriwo yàyà. ẹ ẹ ẹ sáta aleluya aleluya. ọlọ́run sì rí gbogbo tó ṣe kí ni. báwo ni ìbàjẹ́ ṣe wá wọ̀ wo jí láàárọ̀ wo kọ́lé wo ra mọ́tò wo bímọ wo láya wo lọ́kọ gbogbo kan lọ yọ̀tọ̀ mi kí ló dé tí ìbànújẹ́ fi wá wọ̀ ọlọ́run sì rí i pé gbogbo nǹkan tó ń dá nǹkan tó fà á tí ìbànújẹ́ fi wá wọ̀ òun rèé àfọwọ́fà lójú o nínú ikú tí ń pa ni o àhàn àhàn ẹ̀yin ènìyàn gbogbogbogbogbò ẹ kíyè sára o eh, èyí káyèsè níbẹ̀ níwọ̀nba. afọwọ́fọ ló yún yún yún yún ní ikú ti pa ni ó. táyé ṣe níbẹ̀ ni wọ́n bá. níbo ni ìbànújẹ́ àbà wọnú ayé ẹ gbọ́ lálẹ́ yìí mo máa sí fìlà mo gbọ́dọ̀ ṣẹ́ǹjì fìlà níbi tá a dé ẹnẹ́kìtì tán mo mọ̀ mọ̀ yìí sẹ́yìn ètò èdìdì nìkan lè mọ̀ pé ti ká mi lára kọ̀rọ̀ ẹ̀. ìwọ àtìyàwó ẹ lọ sí Shoprite ṣé gbogbo àwọn tó lọ sí Shoprite ló mú ìyàwó wá. ẹ wá bẹ̀rẹ̀ sí ń lọ mọ́ra bí ejò ẹ bẹ̀rẹ̀ sí kí ni. ẹ lọ mọ́ra bí ejò. níbo lẹ ti kúrò. ilé. àwọn tí ò níyàwó ṣe ni wọ́n máa dùn. kí ló ń ṣe fún wọn yẹn. wọ́n bá ló jẹ́. aláùdà ara máa pàwọ́ àtìyàwó ẹ̀. tó bá yóò kó fánú kó má ṣe kú bọ́m̀bọ́m torí ilé ayé gbẹ̀gẹ́. àwọn tó pera wọn ní ẹ̀ńtátẹ́nà yẹn ẹ rí i pé ọkọ wọn ọ̀kìn bá wọn dalẹ̀ kí ló fà á àṣe àwọn pọ̀ jù kó máa fọkọ pragado lórí íńtánẹ́ẹ̀tì àwọn nìkan ló máa kọ́ lọ́kọ ẹnìkan ò lọ́kọ rí èmi èmi lọ yá ilé onílé ó fi pragado ibi tí òde wà sọ pé òde bẹ̀ ibi tí wàhálà ti gbà wọnú ayé yín nìyẹn torí pé iṣu ẹ jiná ò ṣe kí ni. tókò ẹ bá rẹ mú ìyàwó ẹ wọlé ká lọ ṣe kí ni èwo ni rọpìsì ní public ṣé ìwọ nìkan ló máa kọ níyàwó ni wọ́n fi wọ́n fi ayọ̀ ẹ wọ́n fi ba ẹlòmíì nínú jẹ́ ogun máa wọnú ayé yẹn wọ́n máa ní problem àwọn ayé máa tọ́jú bọ̀rọ̀ ẹ̀. that is point one. point two. ọmọ ẹ yẹ rẹ kẹ ó ṣe rùmúrùmù àbí. wọ́n lọ sí skul ṣé ìwọ nìkan ni ọmọ ṣé ṣé ṣé gbogbo àwọn tó wà ní skul yẹn gbogbo wọn ló lówó kò sí tálákà níbẹ̀ ó bá a lọ sí skul ọmọ ẹ lórí assembly nígbà tí wọ́n tò ó bá a sọ fún tíṣà hello ẹ lè máa na gbogbo àwọn ọmọ o ọmọ tèmi special ni o o <laughs> o oh, oh, gbọ́ wọn ló sọ kí ló sọ yìí. special that means pé ọmọ tẹ ní orí. méjì. ayé máa pọ̀ ọmọ yẹn jẹ wo ti fúnra ẹ gbé ọmọ yẹn láyé lọ́wọ́ nǹkan tó bá ti ń ṣe fún àwọn ọmọ tó kù níbẹ̀ ọ̀nà gbọ́dọ̀ sí fọ́mọ yẹn bọ́n bá ń dékòkò mọ́ àwọn ọmọ tó wà níbẹ̀ lọ́wọ́ máa dékòkò mọ́ ọmọ tẹ̀ lórí tó bá yọ pé ó hàn lè dékòkò mọ́ ọmọ tẹ̀ lórí ẹjọ́ máa so orí burúkú nínú yàrá yín ló eh! ló oh, ló fẹ́ bá àwọn ìran yìí sọ̀rọ̀ ló fẹ́ bá àwọn generation yìí sọ̀rọ̀ ọ̀pá dábà tí kò lè fò àfọwọ́fà ló fà ọ̀pá dábà tí kò lè fò àfọwọ́fà ẹ má parọ́ ẹ má parọ́ máa yé. Ah! wa màmá ló fà á. ìwọ tó gbé bùgátì lọ sí ṣọ́ọ̀ṣì tó gbé bẹ́ǹsì lọ sí ṣọ́ọ̀ṣì àwọn kan gbé kábúkábú wá wọ́n pààkì síwájú ẹ̀ wo fẹ́ jáde màmá màmá màmá olówó ó gara ko ní ṣọ́ọ̀ṣì bàbá olówó gara kó oníṣọ́ọ̀ṣì pẹ̀lú agbádá òfò ta ló gbé pọ́ngolo yìí síwájú kó wá gbé kó níwájú mi kí ló pè é. mọ́tò ẹ̀yìn máa padà last dent. wo ti fi oore tí ọlọ́run ṣe fún ẹ wo ti fi bà ọmọ làkejì ẹ nínú jẹ́ ṣé ìwọ ló gbọ́n jù ló fà tó fi ra mọ́tò yẹn àwọn tó gbọ́n jù ẹ lọ wọn ò rí mọ́tò rà àwọn tó ṣiṣẹ́ jù ẹ lọ àwọn tó lọ́pọlọ jù ẹ lọ wọn ò rí mọ́tò rà tọ́lọ̀ bá fún ẹ ní opportunity ah! obama dá o kó farabalẹ̀ lò jẹ́ kí ìmọ́lẹ̀ kó sí kíni wo nídìí ìmọ́lẹ̀ nínú ayé ẹ kí ni ó pè ní ìmọ́lẹ̀ gangan ọgbọ́n ló ń jẹ́ ìmọ́lẹ̀ kí ni mo pè ọgbọ́n ọgbọ́n tó máa fi máa ṣe láàárín àwọn ènìyàn àwọn tó pera wọn lẹ́tàtẹ́nà yìí ìdí nìyẹn tí wọ́n fi lùgbàdì ayékéde tó pọ̀ jù nínú wọn wọ́n ń popular wọn ọ̀lọ́pọlọ they do anyhow ẹni sùúrù tó bá ra lé hundred billion ṣé dandan ni káwa gbọ́ ni ta ló campaign fún kí ni tiwa pẹ̀lú yẹn I just bought one house ten hundred billion wetin concern us about that wòrà wòrà lé ẹ wòrà fún ẹ lẹ́dàá gbóhùn ẹ kó gbélé hundred billion kò kàn wá ṣùgbọ́n kásá ẹ̀ lè rí mi wípé ìwọ ló ní nǹkan tó expensive jù ní gbogbo àgbáyé that is stupidity ẹ lọ máa ẹ lọ máa kíyè sára ẹ lọ máa sọ́ra ẹ jẹ́ kó rí yín lọ pé do the right thing at the right time má ṣàṣehàn ẹ má gbàgbọ́ orin jà kí àgbàlagbà oyè tó bá yọ kó ṣe kí ni kó má ṣe kù torí láyé ṣe kí ni bí ayé gbẹgẹ́ ọlọ́run ràn lọ́wọ́ o a ní rí dààmú a ní rí pọ́njú so ẹ̀yin ènìyàn tí ẹ gbọ́ lálẹ́ yìí nǹkan tí ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ jàre ẹ má gbàgbé bóyá mo lè béèrè bó bá dọ̀la. Yeah bóyá mo lè béèrè bó bá dọ̀la. bóyá mo lè béèrè bó bá dọ̀la o. bóyá mo lè béèrè bó bá dọ̀la. ìwọ tí o rówó dání ṣọ́ọ̀ṣì kì í ṣagbára ẹ o máa fi ẹni tí ò rí dá ṣe yẹ̀yẹ́ ìwọ tí orí owó dání mọ́sálásí kì í ṣe agbára rẹ má fi ẹni tí ò rí dá ṣe ẹlẹ́yà. oore tí ọlọ́run bá fún ẹ fi pa ọmọlàkejì ẹ ní ayọ̀ àti ẹ̀rín má fi pa ọmọlàkejì ẹ lẹ́kún. ẹ yọ nínú Olúwa ẹ̀yọ́ ẹ̀yìn tọ́pọ̀. ẹgbẹ́ ẹsẹ̀ aleluya o. aleluya. àdìtúnṣe tèmi ni a ti ń lọ sókè lọ́bẹ̀ ogi àwọn ọ̀rọ̀ tí ẹ ń gbọ́ yìí ẹ ò tí ì gbọ́ kankan eléyìí tó pọ̀ jù nínú ẹ̀ tó lè sí ẹ níyè ó wà ní YouTube YouTube handle mi ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe tí ẹ bá ṣàlè fún mi lówó ẹ ṣàlè subscribe ẹ lọ gbọ́ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ẹ lè wo tán táyé máa fi parẹ́ á ti sọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ tí kò wá síbí yìí rárá tí kò wá sórí Facebook tó kò wá sórí Instagram tó jẹ́ wípé YouTube nìkan ló wà ẹ lọ yí àwọn ọ̀rọ̀ yẹn wò ó máa ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yín ìgbésí ayé àwọn ọmọ yín ok handle mi ní YouTube is òun ni lógo mi tó wà lókè yìí ọba Solomon àgbáyé one lógo mi tẹ́ wọ̀ lókè orí mi yìí YouTube handle mi nìyẹn ọba Solomon àgbáyé one ó ní YouTube ẹ lọ subscribe síbẹ̀ àwọn ọ̀rọ̀ tó wà níbẹ̀ kẹ́ ló máa gbọ́ èmi á pa ẹlẹ́rìn èmi á sí ẹ níyè kọ́kọ́rọ́ ayọ̀ mi hey, now we are going to àtìparí lecture wa tèmi afẹ́ ṣe swear ẹni fẹ́ èèyàn kan ẹnìkan ló ń fẹ́ wọ palace ọba Solomon ó ti san owó ó ti san hundred thousand láti ọ̀sán tó bá fẹ́ wọ palace ọba àgbáyé wàá san hundred k ẹ tẹ́nìyàn bá wà níbí kó wá sókè ẹ kó wá sókè nísìnyí ká kọ́kọ́ ká kó ṣe swear ẹ̀yẹn fún kí tó máa lọ.